bowe soke túbọ̀ gbọ́gọ́ rẹ̀ iná ọlọ́run ké òrìṣà ibiṣọ́. kinarejo Baba kukumtiwa fashile Bogboa Le koto shandala Choco Tire. Choco. kó ṣe o. tired you Oh.